dákun ó dùn mí báwọn àlùfáà wa ti dìde àwọn kan wọ́n lọ èyí àmọ́ mo fún wọn padà kọ́ àwọn àlùfáà wa ṣe máa ń sọ fáwọn àlùfáà wa ṣé kìí sùn kọ́ mi pé ó yé mú ìlé nù mo ti sọ bẹ́ẹ̀ fún wọn ni wọ́n ti tàbí wọ́n rẹ̀ wọ́n lébi. náà àdúgbò àwọn àlùfáà wa tí wọ́n ti dìde nísìnyí ń gbọ́ pé àwọn ẹgbẹ́ náà bọ̀ wá dùn láláì. àmọ́ eh, gbogbo wa náà la lọ̀rọ̀ yìí àmọ́ kan àwọn tètè ẹ dákun ẹ̀yà àfa wa nílọrin ẹ̀yin aṣíwájú wa nílọrin. ọgbẹ́ ti wá o mọ́lẹ́ yìí mọ́lẹ́. للإمام البخاري محمد بن إسماعيل الجعفي رحمة الله عليه يا أبا عبد الله أصبحت يتيما بأرض قوم ولست بيتيم من للإمام البخاري ta lè yan buhari buhari olórí orílẹ̀-èdè gbé ń tàbí èèyàn ìmáàmù Buhari Buhari jọmọ orúkà lọ́dọ̀ àwọn èèyàn mi nínú Ìlọrin ní Nàìjíríà nílẹ̀ Yorùbá. Àlìmáàmù Buhari ẹni tó fi sẹ́kẹ̀lì kan ò tẹ́yìn ẹnì kan sì lè dewú ẹ̀. nípa súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam yóò fi ní rárí yóò fi ní sọ̀rọ̀ kò sí ẹnì kan ò tó kò sì sí wọn sí méjì bí ó sì tó ma. àlìmọ́ àwọn ìfọ̀ká àdúmọ̀ wá jọ ọmọ òrùka àwọn èèyàn mi. lágbègbè ọmọ ẹnu lé àwọn kà. ó yí pé ìgbẹ́fẹ́ ń ka ìyọ̀ ní ọ̀nàlùkò mẹ́. Ọwọ́ àpò tàbí sọ́ pàjẹ́. Àlèmáàmù Bùhárí wá ti sọ́ pàjẹ́. Láti ìgbà rẹ̀ ti bẹ̀rẹ̀ ìmáàmù Bùhárí ni wọ́n fi ń ka yín. Mọ́lẹ́ ní láti Bùhárí. Bùhárí ò léèyàn lọ́rùn. Ìmáàmù Bùhárí ò léèyàn Nàìjíríà tó fi jẹ. Ọlọ́run ó fi wá ọ̀rọ̀ wọ́n bá ìfẹ́ nu sí Buhari ṣe nìkan pé ó kó sọ sí Buhari jọ nìkan wọ́n láàyò ní ìwọ̀ lọ́rùn wa. Iye àwọn bàbá wa àdájí àgbà wọ́n ti wọ̀n lọ. Wọ́n ti wọ̀ tọ́pọ̀ lọ́rùn wa. Àmọ́ wà láàyò wọ̀ ìmọ̀ Buhari pọ̀ tó báwọn. Mọ́nì lè ṣe máa Wàsálàmù àlékún.